الحمد لله الذي امر بتحكيم شرعه واشهد ان لا اله الا الله وحده لا شريك له اوعد بعقاب اليم لمن خالف شرعه واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله خير من طبق شريعه الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú القران alukur'an ọlọ́wọ́n bá pa wá láṣẹ ní ìgbà tí àìgbọ́ra ẹni yé bá ṣẹlẹ̀ láàrin wa tàbí fanfa àbí ìrújú kan kàdàpadà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run kàdàpadà lọ sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé téèyàn bá dá nǹkan padà sọ́dọ̀ Ọlọ́run sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam nǹkan náà lójútùú ọ̀rọ̀ àyànjú yàtọ̀ sí kó wa kó wa dúró lórí àbá rẹ̀ kó dúró lórí èrò tiẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìwọ ní sọ tiẹ̀ lẹ́fẹ́ mi gẹ́gẹ́ mi náà ṣe ní sọ tèmi lẹ̀ fún ọ ọ̀rọ̀ wa ní yíra wọn ìmá sọtẹ ìmá sọta yọ wá rí díjókò láàrin yín nígbà tí ẹ ti ní nítorí làjà láàrin yín a ní nítorí máa làjà láàrin wa ohun tó lè fòpin sáwọ̀. وهناني كتاب الله وسنة رسول الله صلى الله عليه وآله وسلم ترى الله أتي سنة النبي صلى الله عليه وسلم الله إلى دواني فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم آمنتم بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله بلدها wọn ní ìgbà tí fanfa kan bá ṣẹlẹ̀ láàrin lórí nǹkan kan ẹ yà tètè dápadà sọ́dọ̀ ọlọ ẹ dápadà sọ́dọ̀ ọ̀rẹ́nsẹ́ ọlọ anabi wa sallallahu alayhi wa sallam tó bá sì pẹ́yìn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹyìn eléyìí ló lóore jùlọ fún yín o òun náà sì ni àtúbọ̀tá rẹ̀ máa rẹwà jù àmọ́ ìpè dídá nǹkan padà sọ́dọ̀ ọlọ òun náà ní ká dá padà sídìí al-Qur'an dídá nǹkan padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam òun náà ni dídá padà sídìí sunna ọlọ́run bẹ lẹ́dàá wa ọ ń pàkíyèsí wa lọ sídìí kájí alukur'ani àti sunna mú lọ́wọ́ méjèèjì ká má sì fi ṣàwàdà rárá ká sì má fi ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú wa nítorí pé bí torí wà nìyẹn kọ́dọ̀ ọlọ́run bá sọ yí pé ẹni tí ó máa dá ọ̀rọ̀ rẹ̀ padà sọ́dọ̀ Allah sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà lẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan yìí ẹni tó bá wá kọ̀ láti dá ọ̀rọ̀ rẹ̀ padà sọ́dọ̀ Allah sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àjẹ́ ìpè àmínú lórí ìpè kọ̀ gbọ́ lọ́wọ́ gbọ́ kò sì gbọ́jọ́ kan yìí gbọ́ tẹ́bí wọn náà ti mà tó máa sọ pé sọ gbọ́ lọ́wọ́ gbọ́ ó ní bẹ́ẹ̀ ni sì gbà gbégbé ndé alùkìyàmà ń bẹ ọlọ́ọ̀gbà kí wọ́n á tó sì pé ńgbà tí àwọ̀ ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan wọ́n ní ẹjẹ́ ká lọ sọ́dọ̀ àwọn tó ní mímà nípa tọlọ nípa tànàbì sallallahu alaihi wasallam kó tẹ bá fi tọlọ tànàbì yanjú ẹ wọn wá ní rárá o gbogbo nǹkan ló lè gbà o yàtọ̀ sí tọlọ àti tànàbì la hawla wala quwwata illa billah tí wọn wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nù ọ gbọ́ lọ́n gbọ́ ó sì tún gbọ́jọ́ kan gbọ́ torí ẹni tó bá ti kọ̀ dájọ́ lọ tọkọtà nàbì sallallahu alaihi wasallam kò sí ti ṣe lè sọ̀rọ̀ pọ̀ ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹnu rẹ̀ nítorí pé tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọyọ̀kọ́ lápá nínú wa rẹ ọyọ̀kọ́ lápá nínú sẹ́sì rẹ àyíwá fẹ́ gbọ́tọ̀ lọ àyífẹ́ tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam ẹ̀rí ńlá ni lórí pọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀rí ńlá ni lórí pọ̀ gbàjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ gbọ́ ọlọ́wọ́ bá tí wọ́n fi hàn wá nínú kẹ́ gbọ́tọ̀ lọ́n kẹ́ tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam kẹ́ wá tẹ́ máa wá lọ sídìí nǹkan míì bí àwọn ẹntì ọmọ èèyàn fagbárí gbé kalẹ̀ bí àwọn tó jẹ́ àìdíà tí àwọn èèyàn tí wọ́n tò kalẹ̀ àbí àwọn òfin àti ìdájọ́ tọ́mọ èèyàn tó fọpọlọ rẹ̀ kọ́ tẹ́ ẹ̀ bá wá àti ìyanjú àwọ̀ tí ń bẹ láàrin yín lọ sọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ̀ wá lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àjẹpọ̀ orí aburú lẹ́wà orí aburú lẹ́wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwọn òfin òfin òfin torílẹ̀-èdè kọ̀ọ̀kan fi lélẹ̀ kí làwọn máa lò àwọn onítẹ̀lé alukurani àwọn onítẹ̀lé sunna dájúdájú dhalika shar eléyìí aburú ni o aburú gidigidi ni nítorí pé ọlọ́run tó dá mi tó dá ọ ó ṣòfin kalẹ̀ ó ní ká tẹ̀lé àwa náà fẹ́ tiwa tá a fọpọ́ lọ́hún lọ́ba wa mú òun ló tó láti fi yanjú ètí bá ń ṣẹlẹ̀ láàrin wa ẹ̀yin náà sì ti mà kò sí bọ́mọ èèyàn sì lè máa kọ́ tó kò sí bí sì lè máa gbé kalẹ̀ tó wọ́n máa kábàámà lórí rẹ̀ náà ní gbogbo gbà lánàá lánàá ń bẹ yẹn. wọn láwọn ń dìbò kan ní ọ̀kan nínú àwọn stéètì nàìjíríà àsìkò tó gẹ́gẹ́ bí ètò tiwọn tán láwọn ń tẹ̀lé democracy tó ti kókò sí ti islam fẹ́ fi ṣe wọn á dìbò tí wọ́n di yìí tán tọ́ kó tó di pé wọ́n ka ìsìbò tán ọ̀kan nínú àwọn ẹni tí ń yìí gbogbo nǹkan bá dàrú dàrú mọ́ constitution lọ́wọ́ dàrú gbogbo adájọ́ lọ́wọ́ ọ dàrú mọ́ gbogbo lọ́yà lọ́wọ́ wọn mọ báwo ṣèṣe wọn tú constitution láti bẹ̀rẹ̀ dópin wọn rí i pé àwọn ọ̀ràn ti kọ́ ń tọ́jọ́ bẹ́ẹ̀ àyèbá àmà tẹni tí ń dìbò dupò kan tó bá tiẹ̀ kú lẹ́yìn tí wọ́n dìbò tán kó tó di pé ó wọlé ó lọ gba ọ́fíìsì tí wọ́n dìbò fún sí ṣé á ka ìwé yẹn parí nu àbá ní ká parí tó tiẹ̀ jẹ́ kó náà lọ́lọ́ wọlé àmọ́ kó kù kò lè wá jókòó lórí àga ṣé igbákejì rẹ̀ tí wọ́n jọ ń wá ipò yẹn òun ni ó gbapò rẹ̀ ni abatulè filẹ̀ fẹlẹ́mi kó dípò rẹ̀ ẹ̀rí pé gbogbo ẹ̀dá rúmọ́ ọ lọ́wọ́ oníkàlùkù kan ṣe táwìrì oníkàlùkù ń sọ tó wù kò sì lè má rí bẹ́ẹ̀ ebi tó mi yàn kọ́ ni irọ́ lásán kí ni wọ́n kọ́ bẹ́ẹ̀ èyí tí wọ́n rántí kọ́ gan abó lórí kátó wá pé tí wọ́n rántí kọ́ èyí tí wọ́n rántí kọ́ sí kèsì ògidì dọ̀tí ògidì rọ́bìṣì kátó wá pé tí wọ́n rántí kọ́ adúpẹ́ fọlọ́ọ̀dì àrí. dhalika khair tọ́lọ́wọ́n bá lórí wa ahsanu ta'wila ọ̀là àtúbọ̀tán rẹ̀ sì dá èèyàn kì í lò fún ọlọ́run nílé ayé kó kábàámà tó bá di lọ́la kìyàmà èèyàn kì í lò fún ọlọ́run ọba nílé ayé kó kábàámà láyé ń bì á ń bọ̀sibọ̀sì gbẹ̀ndà kìyàmà. àmọ́ o gbogbo òfin tí wọ́n fagbárí gbé kalẹ̀ tí ń pè ní man law kò sí bó ṣe lè dáa tó àtúbọ̀tán rẹ̀ ò lè dá láyé àbádé rẹ̀ ò lè dá tó di lọ́la kìyàmà تردوه إلى الله والرسول إن كنتم آمنتم بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dáwà nínú ayé mi ó ti àfihàn wa wípé àìkò gbà àìkò gbà ìdájọ́ tá nàbì sallallahu alaihi wasallam tó bá dá lórí wa nípa àṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ sí wa tá a bá kọ̀ láti gba ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ sí pé àgbọ̀lọ́wọ́ bá gbọ́ àgbọ̀lọ́wọ́ bá gbọ́ rárá rárá kọ́dà kan. tánà bí bá dájọ́ tàtún àlà gbà kò gbọ́dọ̀ sí nǹkan kan tí hàn yín lórí ṣe ẹ ẹni tó ṣe pé fún yìí ní fún dá ní tán pé ìkùnsínú kan kù nínú ọkàn rẹ pé tọ́ kásámọ̀ sọ̀rọ̀ náà kí wọn bá gbà èyí tó àwọn sọ kì í èyí tó àwọn sí kì í torí báyìí tó túláàsì ní ẹnìkan nu yóò sì gbọ́dọ̀ gbanu ẹnìkan nu yóò sì gbọ́dọ̀ rí pé lọ́kàn tó ń ìdájọ́ tí wọ́n dá yìí kọ bó làámu ọlọ́ni fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́ni òun búra òun fi ara òun fi búra wípé àwọn èèyàn ní jẹ́ni tó kótó di pé wá ìdájọ́ lórí gbogbo fanfa àbí àwọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin wọn tó máa wá lọ́dọ̀ wa anabi sallallahu alayhi wa sallam thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn náà tó bá wá sí ìdájọ́ lórí tí wọ́n gbé wá bọ̀ tí ò ní sí ìkùnsínú kan àbí nǹkan kan há wọn lọ́kàn lórí ìdájọ́ tó dá wa yusallimu taslima tí wọ́n sì sọpasọsẹ̀ sílẹ̀ fún ọlọ́run nípa apá sọpasọsẹ̀ sílẹ̀ ìgbà náà ni wọ́n tó lè pè yàn ní mu'min ìgbà náà wọ́n tó pè yàn ní mu'min tó bá gbọ́ tó sì gbọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmọ̀ gbọ́ ó dìgbà tó bá wá ìdájọ́ tí ń ṣẹlẹ̀ tó wá lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sì rí ìdájọ́ anabi sallallahu alayhi wa sallam tó gbà tọwọ́ tẹsẹ̀ tó ń fi ń ṣe wà wò tó sì sọpá sọsẹ̀ sílẹ̀ fún tánàbí sallallahu alayhi wa sallam wí tó jẹ́ kíkùn sínú kan ọbẹ̀ lọ́kàn rẹ̀ lórí ẹ̀ tẹnìkan akéké lóde báwo ló ti sẹ ẹ ẹ kí n má bàa gbà sọnù ni wọn lànà sọ báyìí so eléyìí èdè àwọn mùnáfìkì àyàfi kó gbà fún sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ní orílẹ̀-èdè level tó bá jẹ́ pé wọ́n lọ lórí orílẹ̀-èdè dandan ni kó lo sẹ̀rí ọlọ́run lórí àwọn èèyàn dandan tó láàsì ni torí ọkùnrin tẹ́ gbégbà ẹ̀yin tó ọlọ́run bá fún nípò lónìí tẹ́ gbìyànjú láti mọ́fin ọlọ́run bá wá kọjá lílò lórí àwọn èèyàn àwọn èèyàn tẹ́ rí yẹn yìí sì àwọn ni ó fagbára wọn ni wọ́n fi mọ́fin ọlọ́run bá wá bí ìwọ tó ọlọ́run bá fún nípò tó o dolórí lé wọn lórí ọmọ kọ́ lọ́wọ́ bó bí ọ lè tọ́ba àdìjọ́ gbẹ̀ndà kìyàmà kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín lólùdárajà gbogbo oníkálukú yín lásìbí léèrè nípa ń tà fún dajẹ eléyìí túmọ̀ sí pé iṣẹ́ ńlá ń bẹ lórí àwọn olórí wàhálà ńlá sì ń retí wọn ìdààmú tí ọ̀lẹ́gbẹ́ ó sì ń retí wọn nù sàárì àti lọ́la gbẹ̀ndà kìyàmù ọwọ́ àsìkò péréte tí wọ́n fi so lórí láwọn èèyàn lórí báwo lòfin ọlọ́wọ́n ba sẹ́ẹ̀jẹ́ kí wọ́n lò sẹ́ẹ̀jẹ́ kí wọ́n mú sẹ́ abẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀. ọlọ́wọ́n ba ó tún fi hàn wá ikú gbogbo òfin tó bá ti takòtò òfin yẹn wọ́n máa ń pè ní hukmul jahiliya ìdájọ́ ayé ojú dúdú ni torí rẹ̀ ṣé ìdájọ́ tọlọ́run lọ́wọ́ dání àbí táyé ojú dúdú rárá o ọlọ́run ni afa hukmal jahiliyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú làwọn fẹ́ ni tẹ̀mí à ń sọ pé constitution constitution ọlọ́run ni ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ́ńfẹ́ ni tá lẹ́ni tẹ́ ẹ rò pé ọ̀rẹ́ tó bá ṣe pé ẹ̀yin bá ní àmàdájú kò sí ẹni tó dá nídàájọ́ tó ju ọlọ́run ọba lọ àwọn ẹni tó lámàdájú mẹlẹ́ yìí yeke torí rẹ̀ tá a bá ti kọ́tọ́ lọ́nkọ́ ajẹ́ pé hukmul jahiliya ńláwọ́n kọ́lọ̀ mọ́sàwá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a rí i pé nínú alukur'an nínú ọ̀pọ̀lọpọ̀ àyà ọlọ́wọ́ bá ń pa anabi sallallahu alaihi wasallam láṣẹ ike kó ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn kó máa ṣe ìdájọ́ láàrin wọn pẹ̀lú ntọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ kí lọ́lọ́ sọ̀kalẹ̀ alukur'an àti sunna anabi sallallahu alaihi wasallam ọlọ́run sì ń kìlọ̀ fún kò gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé fẹ́nu àwọn èèyàn tí wọ́n wàá tara àfẹ́nu wọn tí wọ́n pàǹtó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ lódodo tí wọ́n pàtì ọlọ́run ni wa anihkum baynahum bima anzalallah wala tattabi' ahwa'ahum amma ja'aka minal haqq máa ṣe ìdájọ́ láàrin wọn pẹ̀lú tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ẹ ọ gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé àwọn àfẹ́nu wọn kí ìfẹ́nu wọn wá mú ọ kó mú ọ kúrò nídìí òdodo eléyìí tọ́lọ́wọ́ bá fẹ́ máa ń ṣẹ́ṣẹ́ ọ torí ẹ̀ ẹ̀ńtọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ ní kó máa fi ṣèdájọ́ láàrin wọn ọ gbọ́dọ̀ tẹ̀lé fẹ́nu wọn o kí fẹ́nu wọn kọ́ mọ́ wa mọ̀ jìnnà sí ti ọlọ́run ọba fi fún ọ nínú òdodo eléyìí túmọ̀ sí pé anabi gan sallallahu alaihi wasallam ọlọ́run pa aláṣẹ kọjọ́ pófin ọlọ́run ní ọmọ àlò ọlọ́run ọba òfìgbà kan gbà fún ikike wọn máa lo òfin tí wọ́n fọpọlọ gbé kalẹ̀ àbí tí wọ́n fagbárí gbé kalẹ̀ tó pé ògèdè dọ̀tí ògèdè ẹ̀gbin ògèdè àìṣedéédé iná ló kúnnú rẹ̀ ẹ̀rọ àtijọ́ tí wọ́n ti máa ń kó àwọn fẹ́ yí padà àwọn fẹ́ àwọn fẹ́ gbogbo irọ́ lásán lásán. tí máa dìbẹ́tì kò constitution bí tí bá rí ọmọdé kékeré káwọn torí ẹ̀ lẹ́sẹ̀ rí stéètì àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin rán wọn ẹ̀rí tí máa ṣe pàdé pé kí ni káwọn ṣe fẹ́ni tó bá ṣe tó bá jẹ́ pé ọlọ́ọ̀rẹ́pù yẹn àbí wọ́n mú ọkùnrin bọkùnrin ṣe àbí mú fún bí kan àwọn ni àwọn ṣe pé ọdún ọlọ nígbà tí ti sínú constitution nígbà tí èso constitution yẹn ti wá ìwọ wá bí wá á sọ fún ọ débi pé yóò sùn ọ sògbàtẹ́ bá tilẹ̀ fẹ́ tọ́lọ̀ ìdọ̀tí agbárí àwọn ọmọ èèyàn lẹ́ ń fẹ́ bóò ló ti ṣe wá fẹ́ wà tí ó wà pè kò lè pé kọ́dà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn ò lè ṣòfin tí ó kárí rẹ̀ ámbọ̀sibọ́sí tí ó ṣẹlẹ̀ lọ́la táwọn ọmọ òfin tọ́lọ́ sì máa ń tọ́ ṣẹlẹ̀ lánàá ọmọ tí ń ṣẹlẹ̀ lónìí ó sì máa ń tọ́ ṣẹlẹ̀ díjọ́ gbé àwọn wá ní ìdájọ́ ọlọ́run yìí òfin rẹ̀ kò tẹ́ wa lọ́rùn àfìdọ̀tí rubbish nonsense tí ń tẹ pọlọ ọ̀pọ̀lọpọ̀ jáde ńlá wa fẹ́ máa tẹ̀lé ẹ ò bọ́rọ̀ wá sí ń dàrú ẹ ò bọ́rọ̀ wá sí ń dàrú torí ẹ lábẹ́ òfin ọlọ́run wọn ipá yẹn ń pakúpa o lábẹ́ òfin ọlọ́run wọn fi àjẹ yẹn lọ́nà tí ọ̀lẹ́tọ̀ o nítorí pé ẹni tí ó pa ọ̀nà máa ronú ìjọ tó náà dùn wájú ọlọ́run lábẹ́ òfin ọlọ́run kò sí òbẹ́ before complain o òbẹ́ before complain wọ́n ti pa àwọn èèyàn dànù bàbá àtìyá rẹ̀ ní complain so irú sí òfòwò ni ẹ ṣe ń tá a fi pọ́n lásẹ̀ kó tó di pọ́ tiẹ̀ máa wá wàwí kàkà wọn á ní kó pa bàbá àtìyá rẹ̀ torí pé wọn ń ṣe sọ́jà ọwọ́ àti yìnbọn pa bàbá òyìnbọn pa màmá wọn ní òfin sọ́jà ni pé ọ gbọ́dọ̀ ṣàlàyé ní tí wọ́n sá ní kò ṣe náà ní kò ṣe téèyàn fi pa ọmọ tí fi pa bàbá tí fi pa ẹ̀ tá ní sí òfò tó lábẹ́ òfin tọ́lọ̀ rárá o kò sí òbí before complain torí tí wọ́n bá pààyàn ọlọ́run ní pé torí pé sẹ́ka kí ló ń ṣe ló fi wá pààyàn ẹ máa wá mú lọ sí àlìjáná àlìjáná ń wọn àti ìṣẹ̀lẹ̀ dádì rẹ ọdọọdún ni ó pọ̀ síwọn ó pọ̀ síwọn gbogbo kakirọ ẹtẹ ìṣàn gbogbo ayé ló parí sí ọ̀rọ̀ kó àwọn mọlẹka tí wọn sì yàn mú àwọn mọlẹka tí wọn ò lè jàjàbọ́ wọn pé ah, ah, i'm a well trained officer well trained kọ síwájú mọlẹka nù wájú mọlẹka kó ni jù lọ bó anzala ntọ́lọ́ sọ̀kalẹ̀ ní kọ́ ọ máa fi ṣèdájọ́ láàrin wọn. wala tattabi' ahwa'ahum amma ja'aka min al-haqq má ṣe tẹ̀lé fẹ́nu wọn kọ́ á mú ọ fi ntọ́lọ́ wọn bá fi ránṣẹ́ sí ọ tí sòdodo lẹ̀ o má fi ntọ́lọ́ fi ránṣẹ́ sí ọ èyí tó jẹ́ òdodo má fi lẹ̀ o má tẹ̀lé fẹ́nu àwọn èèyàn a ah, Islam ti dáa pọ̀ ní ìsìtẹ́ ẹ bá já dájọ́ tó wà ní court tó ń dájọ́ lábẹ́ òfin Ọlọ́run ọba wa ó sì báwọn èèyàn bẹ́ẹ̀ sì lè jẹ́ pé wọ́n wá influence rẹ ọmọ wa sọ nǹkan mi tó yàtọ̀ sófin Ọlọ́run tó ọmọ kó lè ṣèṣe kò lè ṣe èsètò rẹ̀ ló ṣe jẹ́ pé appeal court kìíní kan kò sí lábẹ́ sẹ̀ríà appeal báwo ṣe bó fi ọlọ́run náà fi dájọ́ ìwọ kàn lè sọ pé ìgbà adájọ́ ìlà adájọ́ torí pé yọ sábò sísun mi kí ló dé èmi àti ẹ̀ tí ń jà tipẹ́ wọ́n sì pààrọ̀ adájọ́ fún lódodo ni torí pé èèyàn ló ná èèyàn ni wọn náà pé ọ oh, ọlọ́run á mú ọkùnrin wá báyìí ọgbà ọgbà wọn ni ah, adìyàwó ló jí awó lójú kọ̀bùkọ̀bùrú ọ̀dà kọ́ lọ ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí kó jí awó òní mọ̀ pé jàkẹ́ ti ń bẹ láàrin wọn lọ́fẹ́ yòróró rẹ̀ ọ̀dà ẹ̀jọ́ ṣé a sanwó awó yòó kó kúkú máa lọlé rárá o rárá àgbà náà ni ọ̀nà ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú kara yọọ máa fọ igi ni yọọ máa fọ òkúta ni fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún subhanallah wọn máa fi irú islam gbà kó sọ pé ìgbà aládájọ́ ọ wà sálàyé tàmá pé eh, appeal court kí ni appeal ṣé òfin ọlọ́ta àfi adájọ́ bí yóò yí padà nítorí ọba dá appeal court torí ẹ gbogbo orí ìta ń dálẹ̀ nàìjíríà yìí náà gbogbo ẹ kọjọra wọn pé ṣẹ̀ríà court of appeal ẹ gbọ́rọ̀ kò tí ẹ jọra wọn rárá ni ṣé ìta fi dá tẹ́lẹ̀ ṣé man-made law court ni wọ́n lọ ní ebi ṣẹ̀ríà náà wọ́n ti ń bá bọ̀ ẹ tí wọ́n á ní ṣẹ̀ríà court of appeal appeal kí ló fẹ́ appeal sí adájọ́ tó dájọ́ olódo ló ń tẹ́lẹ̀ ni ọjọ́ bó ti ṣe jẹ́jà rí gbogbo ẹ̀ náà kọrí nkọ̀dí náà wọ́n tún lo sẹ̀rí àmì tí wọ́n ti ń lò. tọ́ ọ̀dọ̀ wa o ọlọ́run ọba pa wá láṣẹ pé òfin ohun tó ń sọ̀kalẹ̀ a gbọ́dọ̀ fi ṣeré a gbọ́dọ̀ fi ráàrí àfi kárí pàǹtẹ̀lẹ̀ torí pé ní títẹ̀lé ibẹ̀ lórí ire wa inú àìtẹ̀lé ibẹ̀ lórí ibu wa kọ́ lọ́mọ sí wa lọ lórí ibu. ǹjẹ́ yìí mọ̀ ìpè téèyàn bá kọ̀ tó ní agbára láti lòfin ọlọ́ tó sì jẹ́ bí olórí tí gbogbo orílẹ̀-èdè wà lábẹ́ kápá rẹ̀ tọ́wọ́ akọ̀ láti lòfin ọlọ́run lórí àwọn mẹ̀kúnnù tọ́lọ́wọ́ bá kó sí lábẹ́ jẹ́ ìmọ̀ ìpè aburú ńlá ń bẹ lórí onítọ̀ǹbì kì í ṣe ká máa dupò pé mo fẹ́ dolórí mo fẹ́ dolórí lásán ní tí èèyàn máa bá pàdé ń di ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ ìdí ni tó fi ọlọ́run fi dá lórí pé má tọrọ àti dolórí torí pé tó o bá débẹ̀ tán wàláì wàhálà ńlá ni kọ́dọ̀ ni ó ṣe sábàbí tẹ́lómi ò fi wọ́n náà rọrùn pé àrípò àrípò àrípò yìí iná ó ṣe sábàbí tẹ́lómi ò fi wọná rọrùn kọ́ lọ́mọ sí wa lọ́mọ aná ọlọ́wọ́n bá fi hàn wá pé gbogbo ẹni tó bá kọ̀ láti lo òfin ọlọ́run ọkọ̀ láti lo àwọn mẹ̀kúnnù rẹ wọ́n ń gbẹ̀ngbẹ́ rẹ kò tí ẹ̀ wù wọ́n ìwọ́ sì wà ń pò lórí tó lè lo ọwọ́ akọ̀ láti lo ọ̀hún wòye pé man-made law ọ̀dà àjùtọ̀ ọlọ́wọ́n bá lọ kò tẹ̀ sí tẹ́yìn fẹ́ fi ṣẹ̀rí àṣẹ nígbà tí ìsepẹ́ ẹ̀ lajú ó ní àwọn ọ̀làjú èlò ṣẹ̀rí ọlọ́run ló fi wá kọ ṣẹ̀ríà ọlọ́run sílẹ̀ ẹ fi yé pọ́lọ́n sọ pé wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹni tó bá kùnà láti máa ṣèdájọ́ láti máa ṣòfin pẹ̀lú ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ọlọ́run láwọn kèfèrí làwọn eléyìí ọlọ́run dàkún má yà wá ń kèfèrí nínú àyà mi wa man lam yahkum bima anzala Allah fa ulaika humuz zalimun ẹnikẹ́ni ìtumọ̀ rẹ̀ ní ìṣẹbọ sọ́lọ̀ torí pé Luqman al-Hakim ó sọ fún mara pé ya bunayya la tushrik billah inna shirka la dhulmun adhim irú ọmọ mi kékeré yìí má ṣẹbọ sọ́lọ̀ torí ṣẹbọ sọ́lọ̀ òǹgà làbòsí tó tóbi. bákan náà ọlọ́run tún ní constitution máa ń mi lọ táwọn ń lò ó dáa ju tọ́lọ́wọ́n bá lọ ó wá kọ̀ láti lo tọ́lọ́ yàtọ̀ sí pé káfíìrì ni yàtọ̀ sí pé alábòsí ni ọlọ́run tún ní pọ̀ kéènì ọlọ́run ni wa man lam bima anzalallah fa ulaika humul fasiqun gbogbo ẹni tó bá kùnà láti ṣe ìdájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ọlọ́láwọ̀ eléyìí àwọn ni pòkì. wáyé o wọ́n bẹ nínú àwọn olórí tí ń sọ lórí orílẹ̀-èdè kọ̀ọ̀kan àbí lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n lo sẹ̀rí ọlọ́ kìí ṣe nítorí pé wọ́n takò ṣùgbọ́n wọ́n wò wípé àwọn ò lágbára táwọn lè fi lò kódà man made law lò yìí àwọn mọ̀ kí ranù lásán ìdọ̀tí lásán ni ṣùgbọ́n àwọn tí ìlágbára táwọn lè fi yí eléyìí padà sí ṣẹ̀rí ọlọ́run táwọn máa lò eléyìí wọ́n ní ọ̀rọ̀ tí wọn burú tó tàwọn ẹni àkọ́kọ́ ọ̀rọ̀ tí wọn burú tó tàwọn ẹni àkọ́kọ́ àwọn eléyìí ni wọ́n máa pè ní pé wọ́n ṣe kófurún dóòlà kófur kófurún dóòlà kófur ìgbà tó lọ́n sọ pé man lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun àwọn tó bá ti kùnà láti máa ṣèdájọ́ pẹ̀lú tó lọ́n sọ kalẹ̀ àwọn ni kèfèrí wọ́n sọ pé ìṣe kèfèrí tẹnitọ́ mà igbó ṣẹ̀rí àlọ́nà ṣùgbọ́n kọ̀tàkùn kò lóun ọ̀fẹ́ lò nítorí pé kọ̀ bá gbà mú ṣùgbọ́n òun wòye pé òun lẹ̀ lílẹ̀ tó ń lẹ̀ lòun ò fi tí ì lè lò sọ á sọ pé àwọn eléyìí kófòrò tí wọn dúnà kófòrò ni ìṣekèfèrí wọn kò tó ìṣekèfèrí ńlá zolmun dúnà zol wípé àbòsí wọn kò tó àbòsí ńlá fiskon dúnà fisk fisko wọn pòkì wọn tí wọn ṣe pòkì tí ò tó pòkì ńlá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ ìgbàgbọ́ àwọn ọ̀ràn yẹn ńlá kan ní lórí wa à ń gbélé ayé à ń jẹun à ń gbélé ayé à ń mu à ń gbélé ayé à ń wọṣọ ẹ̀mẹ́jọ tán lórí bẹ́ẹ̀ o àwọn nǹkan kan bẹ tó lè ṣe sábàbí ká sórí ibú tí ò ní jẹ́ kára àlìjáná wọ̀ má lérò pé tó bá ti ṣe sọ láàtọ̀ yọ zakat tó ṣe sùyàm Ramadan tó sì lọ hajj má tó ń ṣe ṣe má lérò pé títàn kò títàn o nítorí pé àwọn sẹ́kàn tó wà tọ́jú ojúṣe gbogbo wa tó ní í ṣe pẹ̀lú ibi tá à ń gbé àtòfin wo ni wọ́n ń lò lórí wa ibi tá à ń gbé àtòfin wo ni wọ́n ń lò lórí wa ọ gbọ́dọ̀ yọnu sí pé pọ̀sẹ̀ ń bẹ lábẹ́ ìjọba tí kìí lòfin ọlọ́run ó ti tẹ ọlọ́run ó dùn mọ́ kò sí ń tọ́ dáa tó ọ sọ pé burú jáì kò tiẹ̀ dá rárá ni kí ló dé tí wọ́n lè lo ṣẹ̀ríà lórí àwọn mùsùlùmí. sórí bẹ́ẹ̀ láwà títí tó àfi kú oníjà arọ́nà lọ bá dijọ́ pé kìyàm agbọ́dọ̀ kí èsè lẹ́yìn pé kí ló wà kàn mí sẹ́mi wà lọ lórí ni ah kèsì wà lọ lórí kèsì sì wà lọ mọ́ wa tó bá yẹ pé mo bá lọ ráyè rẹ̀ tó bá lọ jẹ́ pé mi ni olórí orílẹ̀-èdè yìí ni màá rí pé mo lo ṣẹ̀ríà tó bá lọ jẹ́ pé mi ni gọ́vnọ̀ ti stéètì yìí ni ó kéré jù màá dìklẹ́ àṣẹ̀ríà àbí òye wa eléyìí ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyam àmọ́ kan sọ pé kí lọ́ kàn mí kí ni mo fẹ́ fi ṣe yàtọ̀ sí ẹni tó tún sọ pé ṣẹ̀ríà kínú ó tún sọ jáde eléyìí orí aburú ńlá lọ́wọ́ torí ẹ̀ gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan nílẹ̀ ayé yìí báyìí ìjọba fi pa wọn láṣẹ ó náà gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan wa tọ́lọ̀ fi pa aláṣẹ ni ká lòfin ọlọ rí pórí ewu ńlá la wà gbogbo wa gbogbo wa pátá bí gbogbo mùsùlùmí ti ṣe pọ̀ tó nílé ayé báwọn orílẹ̀-èdè ti ṣe pọ̀ lọ jantirẹrẹ tá à ń pè lórílẹ̀-èdè mùsùlùmí lónìí mélòó nínú wọn gan-an lẹni tí ń lo kò dájú wàlà hawla wàlà quwwata illa billah ok gbogbo àwa yòókù náà tá a wá pọ̀ kọ́lọ̀ mẹ́jẹ apọ̀ nípa ọ̀yà táwọn èlò sẹ̀rí ọlọ́run kí la fẹ́ wí fọlọ́run ẹja ti múra àdáhùn kalẹ̀ o ẹ̀hẹ́n torí kí ẹ bá lẹ́jọ́ jẹ́ ń kóòtù sẹ́mọ̀ kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ máa lọ ẹ máa bọ̀ ẹ máa wò kẹ́ ẹ máa wọlẹ̀ tẹ́ máa tún bímí báyìí tún dáhùn báyìí lẹ́yìn ẹ̀tọ́ kó pin nǹkan tó lè fi tọ ọlọ́run ọba tó wá jẹ́ pé tí wọ́n bá kọ tiẹ̀ tọkọ láti ṣe ní tó ní kó o ṣe yọ sọ sínú ná ò ní kú mbẹ ò sì ní yè eléyìí báyọ̀ lẹ́rù púpọ̀ ìdí ni tó fi jẹ́ pé a gbọ́dọ̀ kíyè sára múra oníkálukú ló di wọn bọ́ bá ṣe lágbára ma òfin ọlọ́run ọba ó ń bùkátà kún á lò mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí gidi lópin ìgbà tó bá ṣe pé ń ta kòfin ọlọ́run kò sì fẹ́ kún ó lò mùsùlùmí tí ò sì máa sánà kófin ọlọ́run jẹ́ lílò òun náà gan ó ń yẹ̀yẹ́ lásán ni akíndanidání ni ẹni tí ń bá ti ń sánà kó ọmọ lòfin ọlọ́run tọ́ pé gbogbo bí ó sì bàjẹ́ lòun máa wá àkìndánidání lélẹ́yìn nínú àwọn kan tá a lè ṣe òun náà nìkan ẹni tó wà nípò tá a bá mọ̀nà tá a fi lè dọ́dọ̀ rẹ̀ òun náà lè má ní tí ó ṣàkóbá fún òun náà ń jẹun tó wù lónìí ń gbébi tó wù ń ṣe bó ṣe fẹ́ kọ́mọ́ gbàgbé ọjọ́ kan bọ̀ tọ́lọ́ kó gbogbo wa jọ pọ̀ tó ṣe pé kò ní sọ́gà kò ní sọ́mọṣẹ́ oníkálukú lọ́lọ́wọ́ bó ṣe ṣòro fún lórí tó gbélé ayé ṣe. wa anihkum baynahum bima anzalallah wala tattabi' ahwaahum waa jaaka min alhaq ọlọ́wọ́n bá ní máa ṣe mụ láàrin wọn pẹ̀lú ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ má ṣe jáni tó ṣe pé yóò máa tẹ̀lé ìfẹ́ nu wọn tí ìfẹ́ nu wọn tí ó wá mú ọ jìnnà sí ní tí ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ òdodo tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ má ṣe fi wá dẹni tó fi òdodo wa kí bá ká pamọ́ ká sì rí i pé wọ́n ń lò lórí wa nínú ìgbésí kọjá pé ní constitution wa ara rẹ̀ ló ti wáyé gbogbo òfin gbogbo ètò tá a bá fẹ́ máa lò kọjá pé ara rẹ̀ ló ti wáyé kí ló ṣe àwa mùsùlùmí lónìí báyìí nígbà tó sì pé ìwádìí fi hàn wá wípé àwọn France ní ìgbà tó fẹ́ kọ constitution France wọ́n jí nǹkan púpọ̀ nínú fiqhul maliki nínú fiqhu ìmáàmù Malik ibi àwọn ti jí nǹkan púpọ̀ tó ń kọ sínú constitution wọn àwa tá a wá ní àwa ò wá àwa tá a ní fiqhu ìmáàmù Malik àwa ò àwọn òpè kọ̀dá kò tẹ̀ bá gbà mú fi fi kí o sòfin a àmọ́ àfìfí kí ló rò kí ló rò pé ń tẹ́ fẹ́ ìjìnlẹ̀ ni ìjìnlẹ̀ eléyìí tó yẹ sórí alukur'an àti sunna òyìnbó tó jẹ́ káfìrì tó yẹ pé kọ̀sánà àti náà òun fi ń darí àwọn èèyàn rẹ̀ látara wa mú tiwọn látara àdọ̀tí wọ́pọ̀lọ òyìnbó á gbé constitution wọ́n mọ̀ wá kọ́ wọ́n kàn mọ̀ pààrọ̀ kọ́ ni wọ́n mọ̀ pààrọ̀ kọ́ bìtá àwọn àti sọ pé ní Great Britain nǹkan bá ọ̀tọ̀ àwọn sọ pé ní Federal Republic of Nigeria nǹkan bá ọ̀tọ̀ wọ́n kàn ń dà nítorí àwọn tí wọ́n ẹnu kàkàkí làwọn fèrè tó yìnbọn bá fan nàìjà ló ti ń dún. wàlà hawla wàlà quwwata illa billah aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله تباوة تاوس تاوات تاوين تاوى àwọn orílẹ̀-èdè gbogbo tó wà nílé ayé lónìí ẹ rí i pé afẹ́ lè pe gbogbo orílẹ̀-èdè ilé ayé pátá pọ́rọ́ngodo lónìí kò sí ibi tí wọ́n ti lo ṣẹ̀ríà ọlọ́run tó yàtọ̀ sí al-Mamlakatu al-Arabiyyatu Saudiya orílẹ̀-èdè Saudi Arabia ibẹ̀ ni wọ́n ti lo òfin ọlọ́run ọba lónìí bihadafirihi ní àpapọ̀ rẹ̀ láì dá nǹkan kan sí i nínú tó dùn àtẹ̀yí tó kàn nínú ìtọ́ rọrùn àtẹ̀yí tó ṣòro nínú ìtọ́ tabawa àtẹ̀yí tó tabẹ́lómi bí wọ́n ṣe ń lo òfin ọlọ́wọ́n bá nu ní Saudi Arabia ní Saudi Arabia àwọn tí wọn kò sínú pẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ yí báyìí ọmọ ọba ni torí rẹ̀ fi sílẹ̀ àmẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ yí mẹ̀kúnnù lòun ẹ lọ́ọ́ fìyà jẹ àtọmọ ọba àti mẹ̀kúnnù gbogbo oníkálukú dọ́gba níwájú òfin ọlọ́wọ́n ọba ni bẹ́ẹ̀ sì ni òfin tiwọn ó dá lórí wípé kò sẹ́ńtọ́ kan ẹni tí ń darí orílẹ̀-èdè pẹ̀lú kí ni nǹkan tí ìdájọ́ padà mú jáde ẹni tí àwọn adájọ́ tó máa forí korí tó fi kùn lókun lórí òfin ọlọ́wọ́n bá tí wọ́n gbọ́ yé ẹni tí wọ́n bá dá lẹ́jọ́ òun náà ní final tó lórí orílẹ̀-èdè òun náà ní kọ́kàn buwọ́lùwé nítorí pé lábẹ́ òfin ọlọ́run nínú Islamic political science wọ́n ní olórí orílẹ̀-èdè gangan gangan òun ló yẹ kó àmọ́ ńgbà tó ṣe wípé iṣẹ́ ti pọ̀ níwájú àwọn olórí púpọ̀ púpọ̀ púpọ̀ débi pé kò tún ní ilé rọ lọ́rùn kó tún fọjọ́ kan lẹ̀ kó máa lọ sí kóòtù láti dájọ́ bàbá kóòtù ẹ̀ máa dájọ́ ìhùn ẹjọ́ mélòó ló lè dá nínú gbogbo adúrú báwọn èèyàn ti ṣe pọ̀ tó lórílẹ̀‐èdè ṣùgbọ́n láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ládájọ́ òun náà lásíwájú òun náà lọ́gágun òun náà ní gbogbo so bẹ́ẹ̀ náà wọ́n ń bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bá bọ̀ tó fi dáyé Abubakar láyé Umar láyé Uthman láyé Ali láyé gbogbo àwọn khulafa kó tó wá di pé àwọn náà wọ́n rí pé nǹkan ti fẹ́jú kọjá sísọ kó tó di pé lórí yẹn nìkan bí wọ́n máa mójútó ẹjọ́ dídá ìwọ máa mójútó ètò bá ti ṣe máa ṣòfin láàrin ìlú pé káwọn èèyàn ṣe báyìí kí wọ́n má ṣe báyìí kí wọ́n gbabi báyìí kí wọ́n má gbabi báyìí public order bẹ́ẹ̀ ni wọ́n yan àwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣi kí wọ́n máa mójútó nǹkan torí délé ní Saudi Arabia àmọ́ ìpè níbẹ̀ yẹn òfin ọlọ́wọ́n bá ni wọ́n ń lò tí wọ́n bá sì débẹ̀ ò lè mà kọ́dà tó bá débẹ̀ tó gbé àjì ló gbé ọ lọ àbí ọmọ ò lè dá mà.

àfẹrù Ọlọ́run bá wa kò sí bọ́ọ̀nù lè pọ̀ tó láyé yìí ọmọ akáwọ ẹ̀rọ ọmọ abọ ọmọ ọmọ òsì ta ni ń mí ta ni ń wò pé kí ni ẹni tó bá bí dakọ́ àgbà tó bá bí atẹ fóònù rẹ ni nine nine ti kún bóòlù ẹni tó gbowó lọ́wọ́ rẹ rí kọ́dà bọ́ wọnú lẹ̀ wọ́n gbé jáde pé ọlọ́pàá kọ́ kí ó sì dájọ́ fún àwọn náà gbé ọlọ́kọ́ọ̀tù ni kò sì sínú pé ẹ fọwọ́ lé jẹ́ ẹjọ́ máa padà lọ́ọ́lé abéèlì rẹ̀ béèlì kìnnì so bẹ́ẹ̀ ni àwọn ń lo òfin ọlọ́wọ́n bá bọ́lọ́wọ́n bá ti ṣe wí ó sì ń bẹ nínú táwọn máa ń kọ́ ní kulliyatu sharia faculty of sharia law ó ń bẹ nínú táwọn máa ń kọ́ báwo ló ṣe dádájọ́ àti pé báwo ẹni ètò ìdájọ́ bó ló ti ṣe wà ní kingdom of Saudi Arabia so ọwọ àmbẹ kò sí àǹfikún bọyọ náà ẹ kò sí sí àbùlà àmbẹ tábà pé wọn lo sẹrí àdébí báyìí wọn wá fi pìsẹ́ntéèjì kan bọ pìsẹ́ntéèjì kìnnì hundred percent bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń lo òfin ọlọ́wọ́n ní asaudiya walhamdulillah tẹ́bá wọn rìn síbòmí àwọn ará wọn ẹni tí ń fọ́nu táwọn náà ń jánu tó ń sọ pé àwọn náà ń lo sẹ̀ríà sẹ̀ríà kí wọ́n ń lò ní Iran sẹ̀ríà rọ́wọ̀ ni wọ́n ń lò ní Iran ṣé sẹ̀ríà kan wà wàbí tá a pè ní sẹ̀ríà tó jẹ́ pé kìí sinú alukur'ani láti mú wa ó yani lẹ́nu fún ọ àwọn iran tí wọn láwọn náà ń lo sẹ̀ríà alukur'ani wo lẹ́yìn tí mú ti irọ́ ńlá sẹ̀ríà tó ní kẹ́ ẹ má sọ́láàt sẹ̀ríà tó ní kẹ́ ẹ má zakat sẹ̀ríà tó sọ pé kẹ́ ẹ má ṣe ramadan sẹ̀ríà tó ní kẹ́ ẹ má hajj irú sẹ̀ríà òfowónu sẹ̀ríà arọ́ àwọn ẹni tó jẹ́ ambassadọ̀ àwọn orílẹ̀-èdè mùsùlùmí mùsùlùmí wọ́n ló sọ àwọn wọ́n tún máa sọ àyàn lọ́wọ́ sọ àyàn lẹ́sẹ̀ ni nítorí pé àwọn sọ pé sọ láti ọ̀tọ̀ ó dìgbà tí lè má mú tọ́sá pamọ́ bá yọjú tí ò sì ní yọjú táyé ìdàlùkìyàmà àwọn ẹni tó sọ pé alukurani ti ń bẹ lọ́wọ́ wa kò pé wọ́n ní one over three péré ilé ti ń bẹ lọ́dọ̀ wa àwọn làwọn lè tó pé pérépéré ẹ wá fi hàn wá wọ́n ló dìgbà náà nà ìgbà wo wá nígbà náà so ṣé sẹ̀ríà tẹ wá fẹ́ lò nínú tíra tí ò sì gbé hàn bó ló ti fẹ́ jẹ́ sẹ̀ríà báwo ló ti ṣe fẹ́ jẹ́ sẹ̀ríà àwọn Iran yẹn àwọn náà ń parọ́ pé àwọn ń tẹ̀lé sẹ̀ríà àmọ́ sẹ̀ríà tí àwọn òpònú wọn ń tẹ̀lé kò síbi tí wọ́n ti mutí ní gbogbo middle east tó tó Iran kò síbi tí wọ́n ti ṣe zina ní gbogbo middle east tó tó Iran kò síbi tí wọ́n ti ń ṣe ìbàjẹ́ ayé yìí ní gbogbo middle east tó tó Iran sẹ̀ríà náà wàá dà sẹ̀ríà náà wàá dà tí wọ́n ń lò ń bẹ̀ sẹ̀ríà náà dà tí wọ́n ń lò ní Iran so eléyìí àfihàn wa wípé gbogbo àwọn eléyìí àwọn janujanu lásán ni àwọn fanufanu lásán ni nígbà tó tún ṣe pé láwọn orílẹ̀-èdè míì náà láyé àárí táwọn náà máa jánu tó máa parọ́ nígbà àwọn lo islam bíi kéèyàn lọ sí Egypt nínú Egypt ní sí báyìí ẹ̀rí ìjọba ka constitution wọn wọ́n sọ pé constitution wọn ó wà bíyìs alal-kitabi wa sunna látara alukur'an àti sunna làwọn ti mú irọ́ gidi irọ́ gidi gbogbo àwọn adájọ́ tẹ̀ ń dá yẹn sínú alukur'an àti sunna ló ti wáyé àbí camouflage kamoflagi lásán bẹ́ẹ̀ tẹ́ bá lọ sí Tunisia tẹ́ bá lọ sí Libya tẹ́ bá lọ sí Jazair tẹ́ bá lọ sí Maghreb gbogbo wọn irọ́ tí wọ́n panu àkọ́kọ́ paragraph tẹ́ kọ́kọ́ rí nínú àwọn ìwé tí wọ́n pè ní constitution wọn inna hadhihi alqawanin mustaqo min alkitab wa sunna wípé gbogbo àwọn òfin tó yíyọ nínú alukur'an àti sunna láti yọ irọ́ gidi irọ́ gidi politics torí pé wọ́n fẹ́ fi ṣe local consumptions tó sódà táwọn ọmọ orílẹ̀-èdè òfin máa wò pé òfin ọlọ́run náà wọ́n ń lò lórí wa nítorí pé ẹni tó jẹ́ mùsùlùmí tó gbọ́lọ́ ń gbọ́ pàápàá jùlọ àwọn lárúbáwá yẹn tó ẹ pé wọ́n sì ń ka alukurani sáwọn létí ní iye wọn yàtọ̀ sẹ́yìn tó ẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ túmọ̀ rẹ̀ fún yín ìdí tó ń fi tutù kutù fún yín lóríṣiríṣi nu ọ̀tọ̀ ni tọ́lọ̀ sọ ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ fẹ́yìn nígbà tó ti pé wọ́n ti mọ̀ pé ẹ̀gbédè ẹni tí ń tu náà kan ọ̀gbédè ń gbà míì sòṣùgbọ́n àwọn lárúbáwá yìí bẹ́ẹ̀ bá ti ṣe ń kọ́ ọ̀rọ̀ làwọn ń gbọ́ bẹ́ẹ̀ bá ti ṣe ń kà ni wọ́n ń gbọ́ ẹ̀wòrán ọ̀rọ̀ náà tó ní wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹni tó bá kùnà láti ṣe ìdájọ́ pẹ̀lú ntọ́lọ̀ sọ̀kalẹ̀ kẹfìrí làwọn eléyìn ṣé lárúbáwá kan gbé eléyìn lọ́fẹ̀ẹ́ láti gbé abẹ́ orílẹ̀-èdè kan tí kì í lòfin ọlọ́ kò lè ṣeéṣe kò lè ṣeéṣe sọ nítorí pé kò ní fẹ́ ká ipò lórí àwọn di kẹfẹ́rí kò sì ní fẹ́ kápá àwọn náà ni wọ́n wá ń lo òfin ayé ojú dúdú lórí wọn ẹ̀gbọ́n tọ́lọ̀ tó sọ ni afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú ló wòye ni tálẹ́rù kọ́ dáa jù nídàájọ́ ju ọlọ́run ọba lọ so gbogbo eléyìí lárúbáwò nídìí kan sàlàyé rẹ̀ fún èdè rẹ̀ wọ́n fi ń bá a sọ̀rọ̀ so ìdínú tó fi jẹ́ pé ìgbà táwọn bá gbọ́rú eléyìí kò lè rọrùn kórílẹ̀-èdè kan kọ́ àìkú òun nílò òfin ọlọ́run ẹ òfin kan táwọn mú lọ́dọ̀ France òfin kan táwọn mú lọ́dọ̀ England làwọn fẹ́ lò England France kìíní táwọn ti dá wọn mà lólè torí àwọn ọmọ orílẹ̀-èdè wọn yẹn àwọn tó pẹ́ díẹ̀ àwọn yàtọ̀ sírò àwọn Áfíríkà dúdú tó yẹ pé àmọ́ lè lólè òyìnbó tó wá tìlú àgbà tó kó wa lárìsìkí lọ ẹ tó máa pọ́n wọlé oníkálukú tó máa ronú kó fẹ́ lọ England fẹ́ lọ kíní kí England kíní ìlú olè irọ́ lásán kíní ń bẹ́ńbẹ́ ó dàbí Mẹ́kà ń dàbí Madina ẹ rí i pé gbogbo yín náà ní sinmi àti ẹ̀ńtírẹ́nì ọmọ tó máa ń lọ skul pé ah, kọ́ lọ lu ìbò ni kọ́ lọ lu ọba ìlú tí wàá wá jẹ́ lu ẹrú irọ́ lásán àwọn èèyàn fọkàn lọ́wọ́ èyí àgbẹ̀ lọ́wọ́ wọn èyí sì so tó fi jẹ́ lu ọba tìlù tí wàá jẹ́ lu ẹrú so àwọn alárúbáwá yẹn àwọn gbọ́n gidi wọ́n ti mọ̀ kó lè làwọn eléyìí wọ́n wá jí lu àgbà ni wọ́n wọ́n tún gbèdè wọ́n ti gbèdé lẹ́nu yọ ọmọ sòyìnbó sọmọ ní kùlàlà lọmọ náà ọmọ dáhùn tẹ́fẹ́ á bí wọ́n ma jókòó mẹ́rin ọgbà kùtì wa àpò àpòtí wọ́n tó àpòtí tó àpòtí báwo àpòtí kìí ṣe pa àpòtí subhanallah adáwò báwa wàláhi tàlá àdáwò á ah, lómìnira kọ́bọ̀ because ẹni dá gbé délé dè ló fi ń ṣe fáàrí ẹ̀rẹ́ lómìnira ní sin kankan professor ọ̀rọ̀ kan. tí wọ́n bá ní kó wá sọ̀rọ̀ yọ máa sọ ìbò bọ́ọ̀lù kí gbogbo etí wọn sọ máa ń lo ìbò gan inú wọn máa sọ wọn ní ẹjọ́ ibi tẹ gbọ́rọ̀ dẹhùn sẹ́wọ̀n kó gbogbo àwọn tẹ̀ ń bá ní ìsìn ni wọn o rọra ní sọ fún Yorùbá ọba sọ ìwé sósì ṣe é ṣe Buhari ńgbà tí wọn lọ́ba ilé ìfẹ́ kú tiẹ̀ tó náà wọn pé ah, ah, òyìnbó yìí jìnnà pọ̀ wọn á nítọ ọ̀rọ̀ tẹ ẹ sọ sẹ́wọ̀n pé ìpìlẹ̀ yorùbá lẹ wà yìí mm, ẹ sọ fáwọn èèyàn yorùbá lọba di pé ń kí lòlù tẹ mm, ọ ṣe bí ńgbà tó ṣe pé ṣe bí ńgbà tó ṣe pé ṣé èdè nu yorùbá náà nu la ilaha illallah àwọn afitẹni ẹlẹni ṣe fáàrí àwọn ọgbọ tiwa so àwọn lárúbáwá yìí àwọn gbọ́n ṣé ọ̀dọ̀ òyìnbó náà lẹ́nu lápẹ́ lọ kófin wá fún wa òfin báwo òfin báwo àwọn tó ń pè láàrin wa lọ́lọ́n ti sọ alukurani kalẹ̀ èdè wa gan lọ́lọ́n fi sọ kalẹ̀ so nítorí ẹ gbogbo orílẹ̀-èdè ilé ayé tàwọn lárúbáwá náà wọ́n mọ̀ sọ pé alukurani àti sunna làwọn ń lò àmọ́ ń bọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ bá lọ Pakistan ẹ̀ẹ́dì táwọn náà sọ pé òfin àwọn àtàrà alukurani àti sunna làwọn ti mú Áfíríkà ńkọ́ ní Afghanistan lọ́n àwọn náà sọ pé náà alukur'an àti sunna làwọn ti mú Indonesia ńkọ́ níbi tó jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí tó tóbi jù láyé àwọn náà sọ pé òfin àwọn látara alukur'an àti sunna làwọn ti mú shattana ma bayna ath-thara wath-thuriyya ẹni tí wọ́n kọ sílẹ̀ ọ̀tọ̀ ẹni tí wọ́n ń ọ̀tọ̀. ṣùgbọ́n tẹ bá wá síbí tẹ wá sí Saudi Arabia ìwọ náà rí pé tí Ọlọ́run bá ń sọ yẹn wàá rí mutabbaqan wàá rí tí wọ́n lò wàá rí tí wọ́n lò tí wọ́n bá pèpè fún sọ́láàt oníkálukú òfin gbà rẹ̀ lẹ̀ ẹlòmíì yọkàn rọra sọ kí ẹ wọ́n ti pè kí algarara yọ́rọ́yọ́rọ́ yọkàn rọra sọ sílẹ̀ síwájú ṣọ́ọ̀pù rẹ̀ wọn à ní ké sàṣeyàn ní tilẹ̀kùn ó sì lè jẹ́ ọjà olówó iyebíye lọ́wọ́ àmì bó ṣe lọ ni ó dé wá bá ìwọ sáré ọ̀rá sí aṣọ òun wò sí òpé kí ni bẹ́ẹ̀ ń bì àwọn tí ó palẹ̀ rẹ̀ máa ti ń dúró kí lẹ sọnù tẹ tẹ ń wá ń bẹ kí lẹ fi pamọ́ tẹ fẹ́ mú ń bẹ so gbogbo eléyìí à ń rí ń bẹ a wá rí i pé tá a bá là ń tẹ lófin ọlọ́wọ́ bá wa kájí ó yé wa o ẹ ẹ ń bẹ ẹnu rẹ tí ó dùn mọ́ wa o bí ẹsẹ̀ ìrànlọ́wọ́ fáwọn aláìní o ẹ ń bẹ ẹnu rẹ tí ó dùn mọ́ wa o bí ìjà bá ṣe bá ìjà ṣe bá àjánà lẹ́wọ̀ o ọwọ́ pọnù rẹ tí ó mọ́ wa o tọ́ba jalè wọn á gé ọwọ́ rẹ o tó o bá pààyàn wọn á pa tó o bá sì ṣe jàǹbá ìyọ jẹ o ọ̀pọ̀ nbẹ tẹnìkan bá ti wá ṣe a sì lófin tá à ń lò kò sí ní tó ṣẹ́kù ju kófin ogun orí rẹ lọ ẹni tó ṣẹ̀ nílùú tó fi wà òfin ogun orí rẹ ìdí ni tó fi jẹ́ pé ní Saudi Arabia kò tiẹ̀ sáyè fáti ṣèwọ́de ìwọ́de pé kíni ṣébi lọ́sọ̀ pé ń pa ọ́ ni ìwọ́de kínni tó o su sẹ́tò sí lóòpọ̀ òrí gbà ni ìwọ́de ti kínni sọ́sọ̀ pé wọ́n jàǹbá rẹ ẹ lọ kóòtù wọn ò gbárí fálárì wọn ò gbẹ́bí fẹ́lẹ́bí ni àbí kí ló fẹ́ máa ṣèwọ́de fún ló fi jẹ́ pé ọ̀tà kò fi ọ́nà kẹ́nìkan máa ṣèwọ́de ẹ̀yin náà sì ti rí láwọn orílẹ̀-èdè bíi tá a ti ń ṣèwọ́de láyé bí ọ̀rọ̀ wọn bá ti dá díẹ̀ tẹ́ bá ṣèwọ́de tán ẹ̀yin ẹ lọ wo bí lu ó ṣe dà gbogbo ní ti dáa tó tó wò díẹ̀ nínú ìlú ó náà ni wọ́n dáná gbogbo èyí tí wọ́n ń tàn ní iná gbogbo táwọn èèyàn fi ríran wọ́n tún rí fọ ẹ òbí náà ṣe máa jìnnà sáwọn èèyàn tó àwọn rí fọ náà ni pé àwọn fẹ́ fi hàn jọba pé inú ń bí àwọn inú ń bí ìjọba ìlú ok èyí tó náà mélòó ìjọba ti ṣe ó ṣe náà iná lẹ̀ tún bàjẹ́ torí ẹ̀ kọ̀tọ́ lọ́dọ̀ tiwọn o lábẹ́ òfin ọlọ́run kẹ́ni kan ṣe o bákan náà torí ẹ ló ṣe jẹ́ pé ọmọ ò lè wọlé ẹ̀kọ́ kí wọ́n sọ pé kọ́ọ̀sì tó wá ṣe kọ́ọ̀sì torí wọn bí olùkọ́ náà dá sọ pé we are on strike strike kọ wọn ò bí dá ṣé owó tó pé kò tu ọ ni wọ́n fún ọ ni ọ lẹ́nu sẹ́yìn ọmọ wa wálé ẹ̀kọ́ olùkọ́ wa kò lè ṣẹlẹ̀ láéláé wọn ò bí dáa wọn ò bí dáa tí ọba gbádùn wọn ti sọ sílẹ̀ kó tó di pọ́mọdé yunifásitì wípé tó olùkọ́ gbádùn nítorí di eléyìí báyìí olùkọ́ mi yóò sì wá tẹ́kì yín sọ́bjẹ́tì tiẹ̀ kò lè ṣẹlẹ̀ láéláé àwọn àgbẹ̀ à ń kẹ́kọ̀ọ́ ọdún mẹ́rin dọ́dún méje bó ṣe máa ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè míì àdúgbò ìfọlọ́ pé wá wọ yunifásitì ọ wá di bàbá arúgbó kábẹ́ẹ̀ lórí irọ́ pé bàbá gírì wọ̀nyí sùn kọ́ lóní àbúrò ọmọ ṣẹ̀ṣẹ̀ wọ three hundred ni three hundred a'udhu billahi minash shaitani rajim so kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ náà ni ẹ ẹ lè mú ẹ lè mú bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lù ẹ sọ ma pé rí abẹ́sẹ̀ àwọn ni wọ́n bí àwọn dà kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ní Saudi tí wọ́n bá kó gbogbo yẹn pẹ̀ sí wọn àlùkìyàmọ́ lẹ́ ń lọ tààrà alikiyama lẹ lọ taara gbogbo tó bá ti gé ọmọ rẹ tó bá di ara alikiyama ọmọ mi ò tún rí pé wọn sọ ma ta láíláí ni ọmọ sá fún so gbogbo eléyìí báyìí ọwà àwọn kan wá kóra wọn jọ nígbà tí wọn rí pé àwọn èèyàn ń ṣèwọ́de láwọn orílẹ̀-èdè lárúbáwá kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti Tunisia ó fi dé Libya láti bẹ̀ ó tún dé Egypt láti Egypt ó tún lọ Syria láti Syria ó lọ sí Yemen. àwọn orílẹ̀-èdè wọ̀nyí wọ́n dàrú àwọn orílẹ̀-èdè gbiná gbogbo èèyàn láwọn fẹ́ pààrọ̀ jọba pẹ̀lú agbára ní tìpátìkúùkù wọ́n kó síta wọ́n ń ṣèwádìí wọ́n ń jólé wọ́n ba gbogbo nǹkan jẹ́ ó dàbí ìgbà tó ṣe pé àwọn ẹni tó ṣe bẹ́ẹ̀ ní Tunisia àwọn rí wọ́n rán wọn mú olórí orílẹ̀-èdè wọn Abidin Ibn Ali ó túlẹ̀ ọ̀sán

Libya nínú ìlú tó lówó jù láfíríkà lọ wà kódà àárín ìgbà kan bá nàìjíríà gan fagagbága lórí owó níbi tí owó pọ̀ dé ń bẹ̀ ọmọ Libya ò ju wọn wẹ́rẹ́ báyìí lọ níjẹ́ ò lọ ọmọ Libya pé six million níjẹ́ ò ní wọn pé wọn ò tó èèyàn ti rìn lórí títì lẹ́kọ̀ọ́ lásán orílẹ̀-èdè wọn sì tóbi tó nàìjíríà lẹ́ẹ̀mejì dé díẹ̀ epo ló sì kún gbogbo ìsàlẹ̀ rẹ̀ sẹ́wọ̀n pé Libya lẹ́lẹ́kejì nínú níní epo tọ́pọ̀ láfíríkà lẹ́yìn nàìjíríà. Libya yìí ìlú owó nù ìlú owó nìyẹn ìlú epo nìyẹn ibẹ̀ ní gbogbo èèyàn ń darí lọ tí wọ́n lọ wówó láwọn ọmọ Áfíríkà àtàwọn ọmọ Europe láwọn òyìnbó wọ̀nyẹn tí kálukú lọ wówó ń bẹ̀ àwa ní olórí rẹ̀ ọ̀dá èèyàn abóni àfi ká pa àfi ká dà lóru wọ́n dàrú tá kọ̀mọ̀sẹ́ tòmá torí ẹ̀ ló ti jẹ́ nù àkídà ahlus sunnah wal jamaa wọ́n ní malikun. Mali zọlúmọ̀n ọ̀gáṣúmọ̀n xeyìrọ̀mẹ̀n fitnatin tẹ̀dó. wọ́n ní ọba tó di alábòsí olùyàn àwọn mẹ̀kúnnù rẹ̀ jẹ kí ló sì máa gbá láàfin àtúntìyàn jẹun wọn ló lóore ju fìtínà tí ò ní tán lọ. àbẹ́yìn náà orin tọ́sẹ̀lẹ̀ ń Libya báyìí ẹ ti Somali ṣàpèjúwe wọ́n ní Siad Barre tọ́jú lórí àwọn dictator ni dictator ni alágbẹ̀rùgbárí ni wọ́n yanjú dictator òun sá wá sí nàìjíríà nàìjíríà lọ padà kú sí òun sá lọ lálàáfíà ẹ wá wo Somalia lónìí Somalia kọjọ orílẹ̀-èdè dòní kọjọ orílẹ̀-èdè dòní kò sí ẹni náà tó ní tó ní ìfàyàbalẹ̀ kódà olórí Somalia gan kọjọ pàǹpé ní sínú kéèjì ni níbi tẹ́rù ń ba gbogbo wọn dé lónìí ṣé wá wo Libya náà lónìí ìbọn ìbọn kò dúró gbẹ́jọ́ ti dọ́wọ́ kálukú tẹ́ ẹ bá jáde lé ẹ̀ garanti pé ààyè yín náà padà sílé bẹ́ẹ̀ ni Libya dà lónìí wọ́n gbé dé Egypt Egypt náà dàrú Mubarak àwọn ti pẹ́ ń bẹ̀ gan àwọn náà sì láwọn ọ̀fẹ́ kó ń bẹ̀ wọ́n gbàgbé pé àga abábàrì àga olórí kò sẹ́ni tí yọ̀ lẹ́tọ̀ọ́ sí àtijókòó lórí ẹ̀ wọ́n wo wọ́n má gà yìí nígbà tí ọ̀rọ̀ di tìpátìkú bàbá yìí náà mọ̀gbà tó náà sọ pé tọ́ òun fi sẹ́lẹ̀ o ó ń fi sẹ́ẹ̀lẹ̀ ó fi sẹ́ẹ̀lẹ̀ kọ́ ráyé gbé kò sì gbádùn dòní yìí báyìí wọ́n ń gbé lọ kóòtù ojoojúmọ́ ní báyìí orí bẹ́ẹ̀dì àárẹ̀ gan lọ́wà orí bẹ́ẹ̀dì àárẹ̀ náà ní ti ń dáhùn bàdájọ́ bá ń bá a sọ̀rọ̀ ó pé bẹ́ẹ̀ ni olúwa òun ìwọ dẹ́ pé gbogbo èèyàn ń wárí fún wọn náà wá ń sọ olúwa òun misra náà dàrú dòní misra ò létò dòní síìsì tí ń sọ lórí misra dòní báyìí pé panípa àwọn èèyàn pakópa ìpani ń payàn pakópa kò sí ń o wọn bá sì ti gbéyàn kan dé kóòtù ẹjọ́ kú ni ẹjọ́ kú ni wọn kẹlẹ máa ṣe rẹ ní kíkálukú sinmi ẹjú wọn bá sì pa lẹ́ẹ̀kan náà wọn pa yín wọn fi ọ̀kan nínú àwọn aṣíwájú àwọn aṣíwájú ẹgbẹ́ tí ó sì pa àwọn ni wọn ń ṣèjọba tí sísì wàá gbàjọba mọ́ lọ́wọ́ wọn fi ọ̀kan nínú wọn hàn ẹni tó jẹ́ olórí pálámẹǹtì wọn wọn fi hàn nígbà tí wọn mú wọn wá fi hàn bó ṣe dà ní ìsìn Ah, ọ lágbára ẹ̀rọ ọlọ́run báyìí ẹni tó yíyó dáadáa tó kíkí ń pín láì ó ti wá dẹni tó ṣe pé ó ti wá funfun ó ti wá gbẹ àfi bí ìgbà tí wọ́n fi ràkúnmí hàn ní Somalia tí gbogbo wọn ti gbẹ tí egun hàn lára wọn. subhanallah bẹ́ẹ̀ ni Egypt dà lónìí wọn bí yàn dá tí ó sọ̀rọ̀ bó ṣe fẹ́ ní Egypt ní ìsìn wọn palẹ̀ ẹ̀ má ni wọn palẹ̀ ẹ̀ má tó di nǹkan gbàgbé bẹ́ẹ̀ náà ni ẹ̀wọ̀ yamani bó ṣe dà lónìí yemen la hawla wala quwwata illa billah yemen ìlú ìfọkànbalẹ̀ yemen wa ti wa di ó di ìlú rẹgbẹ ó di ìlú kò sí ìfọkànbalẹ̀ mọ́ báyìí ẹ wá dúró ẹ̀mí tó ti sùn ní yemen báyìí látàrí pé àwọn kan sáfẹ́ gbàjọba tipátikùkù kó tó di pé saudi léde àwọn èèyàn kan láti lọ ja àwọn tí wọ́n gbàjọba ní tipátikùkù lógun ogun náà tó ti parí dòní wọn kàn máa rìpọ́tù lójoojúmọ́ pé tọ̀ àwọn ń borí àwọn ọ̀tá àwọn ń borí àwọn ẹ wọn lẹ́ẹ̀kan náà ẹ̀mí tẹ̀ ń pa yìí ti pọ̀ jù ẹ wá wò wò Súríà la ilaha illallah ìlú tó ṣe pé òun ló ní tàtọ́ pọ̀ jù láyé ìlú tó ṣe pé bẹ́ẹ̀ ni ibùdókọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì ọlọ tọ́lọ̀ wọn bá rán sáyé ẹ wá wo bí Súríà náà ti dà á Súríà bàjẹ́ wọn yá yakuya wàláhi tàláyà fi gbé aṣọ tó ti gbó ní ìlú tó ẹgbẹ́ máa ń gbogbo èèyàn láti lọ ọbẹ̀ kẹtì ẹ̀ lọ fojú káàní àwọn ìlú tó jẹ́ pọ̀ wọnú tàn ìlú tó wọnú tàn láyé páwọn ànábì ọlọ́run gbé ó ti wáá di yẹkanyẹkan lórí pé àgbàjọba àgbàjọba àsìkò yìí kan náà làwọn kan kóra wọn dìde ní asaudiya pàápàá jùlọ lágbọn abika táǹpẹ̀ ní Khubar ibẹ̀ àti Ahsa àwọn ìlú tó ti pa àwọn ṣíà àwọn náà pọ̀ jù ń bẹ̀ tó láwọn ṣíà náà wà ní Saudi àwọn ṣíà kọ́dà apákan wọn nínú wọn wà ní Al-Madina à ń pè wọn ní Nakhawila Nakhawila wọn ń gbé àdúgbò kan ní Madina tá à ń pè ní al tó àwọn ṣíà nìyẹn tó àwọn ṣíà Saudi yẹn àwọn náà wọn fẹ́ lo àǹfààní pé gbogbo orílẹ̀-èdè Lárúbáwá ó ń hó báyìí àwọn náà bá jáde nínú ìwọ́de ìwọ́de tí wọn gbọ́dọ̀ sí Saudi àwọn náà bá jáde tóbin tóbin tọmọtọmọ pé tí wọn bá rí táwọn jáde tóbin tọmọ àwọn òkú ní yàn wọn bà so bí wọn sáà ṣe jáde nù wọn ń jó gbogbo nǹkan wọn ń ba gbogbo nǹkan jẹ látàyè alimẹlika abdullahi tọsẹláìsì so wọn ni wọn kó wọn wọn sì kó wọn dọ́sìn dọ́sìn dọ́sìn dọ́sìn kò tún pé kí wọn má tún jáde níjọ́ kejì àwọn tó kù lé sẹwọn pé àtọ̀dọ̀ Iran làwọn ti ń gba wáhàyè àwọn ṣíà gbogbo bíkíbi tán àlàyé sáà pé rúùtù ètò àwọn nàìjíríà yìí náà ni zakzaki náà gbàdọ̀dọ̀ iran làwọn ti ń gba wáyì so wọ́n tún tú jáde ìjọ kejì ìjọba tún kó wọn ìjọba ń kó wọn tọ nígbà tí wọ́n kó wọn àwọn wá rò yí pé àtẹ̀wọ̀n làwọn ti padà lé àtẹ̀wọ̀n làwọn ti padà lé àwọn òsì mọ̀ pé tó bá ṣe tẹ́nìkan òṣèré ńkọ́ ojú rẹ̀ ní láti rí ojú tẹ́nìkan ò rí Hmm, ọ̀n bà orílẹ̀-èdè jẹ́ nítorí ti dá lélu ọ̀n bà jẹ́ ni bàbá bàjẹ́ kátúká bàbá dàrú kátúká kò sí wàhálà nígbà tí wọ́n kó wọn déwájú ilé ẹjọ́ wọ́n ṣe ìdájọ́ fún wọn ìdájọ́ pé wọ́n ya òbílẹ̀jẹ́ ni wọ́n ntí ọlọ́run ti bá wa tọ́ sí ẹ̀yìn ń so wọ́n wá ní ìdájọ́ wọn ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم pé ìdájọ́ wọn wá bí ayá yìí ọlọ́run ní ìdájọ́ ẹ̀san tẹni tó ń ja ọlọ́run lógun àwọn ẹni tí ń jọ Ọlọ́run lógun tí ń jẹ ànábì lógun tí wọ́n ń ṣe ń gbìyànjú àti balẹ̀ jẹ́ àwọn òbí lẹ̀ jẹ́ ẹ̀sán wọn ẹsẹ̀ nǹkan mí bí ibà sí kẹ́ pa wọn ní pípa gidi àbí kẹ́ kà wọ́n kẹ́ kà wọ́n mági láàyè kó kú kabẹ̀ àbí kẹ́ ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ ìbá gé ọwọ́ ọ̀tún ẹ̀kẹ́ sósì àbí kẹ́ káwọn kúrò lórí ilẹ̀ kó mọ́ gbúrò wọn mọ́ yìí ọlọ́wọ́ bá lọ sófin báyọ̀ dhalika lahum khizyun fi dunya ìdójútì nílé lè jẹ́ fún wọn látọ̀dọ̀ ọlọ́ọ̀ nílé ayé ń bì wa lahum fil akhirati adhabun adhim ìyà tó tóbi ó tún wá jẹ wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam wọ́n ṣe ìdájọ́ yìí fún àwọn ogójì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fojú balẹ̀ ẹjọ́ kọ̀pẹ́ kó jìnnà olórí orílẹ̀-èdè òun náà wo òfin tí ẹjọ́ tí ilé ẹjọ́ dáhùn tọ ìgbà tó wo torí pé tí wọn máa ń ṣe ìdájọ́ ilé ẹjọ́ àtúndé ilé ẹjọ́ kan tó ń pè ní mahkamatu tamyiz níbi tí àwọn adájọ́ àgbà wà àwọn wa wo síra wọn pé ṣé òfin tí àwọn adájọ́ yìí tí wọn lò sí wọn ò sí lò ìgbà táwọn bá wá wò tán ni wọn ṣẹ̀ṣẹ̀ gbé fún lórí orílẹ̀-èdè wọn gbé fún lórí orílẹ̀-èdè olórí orílẹ̀-èdè ọ̀nà buwọ́lù pé kí wọ́n lọ pa wọn wọ́n mú èèyàn ogójì nínú wọn wọ́n mú ọba lẹ́jọ́ kan náà kálukú bá sinmi tọ́ Iran gbọ́tà ìgbọ́ nítorí pé nínú èèyàn ogójì tán pa yìí ẹnìkan jẹ́ nimir animir nimir animir ó jẹ́ olórí àwọn shia ní Saudi Arabia òun náà ń bẹ nínú àwọn tọ́wọ́ bá nígbà tí wọ́n ń ba nǹkan jẹ́ ó sì ń bẹ nínú àwọn ẹni tí wọ́n pa torí kò sí èèyàn gíga kò sí èèyàn kúkúrú wájú òfin Ọlọ́run gbogbo wa ládọ́gba àwọn akpèkọ pa àwọn ẹmẹ̀kúnnù kó fò lẹ ẹjọ ẹnu wo làánú òfin rojọ wájú ọlọ́njọ gbẹndé alùkìyàmù wọn apá wọn pa àwọn yòókù táwọn yòókù òdun iran o bíi tàfà ṣíà tán pa yìí sẹ́yìn kó àwọn sojú ṣíà ni ìgbà tí ìjọba nàìjíríà náà tọ́lọ́ àtàkì àwọn zẹkizẹki àwọn zẹkizẹkiya sẹ́yìn kó olórí iran kíákíá ló gbé fóònù tí ń tẹ buhari láago kó lẹ́sẹ̀ á ṣe báwọn sósì dá bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ kẹ́ apologize o torí tẹ́ ẹ ṣe ibà ẹ̀kọ́ bá mú o wọ́n ní kí wọ́n apologize lọ́wọ́ ta a ọ̀rọ̀ orílẹ̀-èdè tèmi ni wà kọ́ dájú kọ́ ẹ gbádùn lẹ́yìn ọ̀gá agbéró àwọn dẹ̀pẹ́ ni ẹ má bínú sà dátún ni dátún bẹ̀ tó báyìí àwọn ti di abẹnugan fáwọn ṣí agbogbo ayé bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ntí Saudi tó ṣe kọ̀dá torí de eléyìí báyìí wọ́n kà ya lọ sí ẹmbàsí Saudi ni làwọn ọmọ Iran sẹ́wọ̀n káwọn à ó dàgẹ́ bíi dìgbòlugi èèyàn bẹ́ẹ̀ làwọn Iran rí tẹ́ ẹ̀ bá ti dá wọn nígbà tẹ́ bá lọ mọ́ka ẹ̀ rí wọn bíi dìgbòlugi wọ́n kà ya lọ sí ẹmbàsí Saudi ni wọ́n bá sọ náà sí ẹ dákun ṣé ọlọ́run lọ́yìn àyín pé ká ẹ máa sá sí àlàyé ẹ sọ náà sẹ́mbàsí gbogbo tó wà nínú ẹmbàsì tó wúlò wọ́n ti kọ́kọ́ kó kó tó di pé wọ́n sọ náà sí ẹ ti mí ni wọ́n tẹ́lẹ̀ ni kí ló kẹ̀yìn pẹ̀lú ti ń ṣẹlẹ̀ nù kọ́ńtì ẹ̀ lómi ṣé báwa náà ṣe ń dá sí ti ń ṣẹlẹ̀ nù ìránù ṣé ẹ̀yin dá sí rí kí ló dé tó fi pé àwọn ni ọlọ́pàá ayé ti ń sọ gbogbo sí àkáyé so báyìí ẹni Saudi làwọn ẹni tọ kí ambassadọ Iran náà àti gbogbo àwọn òṣìṣẹ́ ẹ̀mbàsì wọn àwọn fún forty eight hours kí kálukọ́ kángára ara rẹ̀ kúrò ní orílẹ̀-èdè yìí káwọn ambassadọ̀ tàwọn àti gbogbo ti àwọn kó sì máa padà bọ̀ wálé. bẹ́ẹ̀ ni ìjà tí ń bẹ láàrin Saudiya àti àti Iran ìjà tó ti pẹ́ gidi ni ìjà ni láàrin sunna àti shia òdodo ọ̀rọ̀ nu fundamental ìjà ni láàrin sunna àti shia ẹni. E a sì ti mọ̀ yìí pé ẹ̀tù kò fẹ́ràn sáná bẹ́ẹ̀ làwọn Iran yẹn àwọn tí wọ́n kórìíra súnà bàjẹ́ ẹ̀yin náà sì mọ̀ pé tá a bá gbé sórí òǹkà láyé lónìí mélòó gan ni ṣíà ti ń bẹ láyé lẹ́gbẹ̀ẹ́ súnà bọ́yá ló tó èèyàn ẹyọ kan sí ẹgbẹ̀rún mẹ́wàá bọ́yá ni ìyẹn ni pé gbogbo ṣíà tó wà láyé wàláhì kò tó bẹ́ẹ̀ wọn ò tó èèyàn kan sí ẹgbẹ̀rún mẹ́wàá yẹn ni pé súnà tẹ bá rí ẹgbẹ̀rún mẹ́wàá súnà ẹ rí ṣíà kan Iran wa ń fẹ́ tabara tipátikúkù láti ṣí aláìsí gbogbo ilé ayé mo ṣí àgbàdé Nàìjíríà náà rí jama sáwọn tó gbé Islam wọ Nàìjíríà ṣíà ni wọn ni láíláí àwọn alùsùnà wọn gbé Islam wọ Nàìjíríà gbogbo orílẹ̀-èdè tẹ̀ ń ti bọ́ ṣíà ṣíà ṣíà dúró kọ́mọ̀ juzurul qamar nínú Indian Ocean ará Áfíríkà ni wọ́n kà kún àwọn Iran débẹ̀ wọ́n sì fẹ́ẹ́ sọ gbogbo aráàlú di ṣíà pẹ̀lú owó àtẹ̀bùn pẹ̀lú owó àtẹ̀bùn torí ìjà tó wà láàrin Saudi àti Iran ìjà ni láàrin sunna àti ṣíà ìgbà tó sì jẹ́ pé sunna làwa ń tẹ̀lé ọlọ́run ọba wa má sì àwa lẹ́nu tí ó di ṣíà láéláé ọlọ́run àwọn tó ti ṣe ṣíà gan bá yí wọn padà sí sunna ni gbogbo ẹni tó bá ń ṣe súnà ó gbọ́dọ̀ sọpọ́tì Saudiya gbogbo ẹni tó bá ń ṣe súnà ó gbọ́dọ̀ sọpọ́tì Saudiya because gbogbo ayé yìí lónìí tálẹ̀ rò pé ran Islam lọ́gàn tó tó Saudiya kò sí kò sí àyàfi tó bá yẹ pé nǹkan sì wọ́n náà lọ́kàn rẹ̀ àárẹ̀ ń bẹ́ńbẹ́ ìlara ń dọ̀ láàmú torí à ń jù wọn kọ́ kò sí wílẹ́jọ́ àmọ́ ọ̀tá jẹ́rìí sí síwájú àwọn ọ̀rẹ́ ntí Saudi yà yín ṣe fún ìlọsíwájú ẹ̀sìn Islam ẹ dákun ẹ mú kọ́ńtìrì mi wá ní abẹ́ sánmà lónìí ti ń ṣe kò sí wàláì torí de eléyìí a rí pé látàrí eléyìí àwọn kọ́ńtìrì tó jẹ́ ti sunna ti sunna tẹ́gbà àwọn náà la rí láyé kọ́ńtìrì wọn ti ṣíyà tó bá yẹ ní Iran ẹ̀sìn wo wọ́n ti sọ Iraq náà di ṣíyà ntúláàsì Iraq náà ti di ṣíyà ntúláàsì báyìí gbogbo àwọn eh, kìnnìkan ayatu ṣetán nìkan wọ́n kún bẹ́ẹ̀ ní ìsìn táǹkì ní ayatu láì àwọn ayatu ṣetán wọ́n kún iraq ní ìsìn torí àwọn sunna sunna ń relationship wọn pẹ̀lú Iran kakuku jalajata ẹ̀yẹ kí Nàìjíríà náà ṣe bẹ́ẹ̀ tí ọba tiẹ̀ sí nkankan kí kẹnubọ̀ tó kẹnubọ̀ orílẹ̀-èdè wa ó tó láti sọ relationship wa pẹ̀lú Iran Iran kí ni ṣe fún wa nàìjíríà bíi ju pé wọ́n ń ba nàìjíríà jẹ lọ. sìmáwọn náà ní kóńkó gún ránṣẹ́ sáwọn zẹkìzẹkì yìí báyìí ebi wọn múru wọn láyé good luck lẹkọọ mẹyìn mọgbà tó sípà níjọba ìbẹjọ rẹ dá ìdáhùn tó kó àwọn nǹkan jàgídí ránṣẹ́ tó sínú kọńténà Ọlọ́run ní káwọn tó tu otu ńlọsọdọ àwọn zẹkìzẹkì ń záríà tó ń di eléyìí báyìí wọn rí i pé Sudan wọn làwọn náà bá Iran ṣe máa kámbásádọ àwọn máa bọ kí ti Iran náà jáde kú lọ́dọ̀ àwọn al-Bahrain àwọn náà ṣe bẹ́ẹ̀ al-Kuwait àwọn náà ní kámbásádọ àwọn máa bọ wálé al-Qatar kámbásádọ àwọn máa bọ wálé Imarat al-Arabiya al-Muttahida àwọn máa bọ wálé Djibouti láfíríkà ń bì àwọn tí ẹja relationship tí wọn pátápátá ni Iran kìnnì irú ni káfí máa wá kánú ọbẹ torí délé ọ̀dọ̀ wa ká sọpọ́tì sunnah ka yẹra fún rẹ gbé ìranù wọn á sọ pé ẹ nírò ìlú tiwa yìí náà nìsín àwọn ọmọ kan náà wà tí ń tún ṣe ṣíyà à ṣíyà báwo ẹ agbọ́ta àwọn tẹkifìríyà táwọn wọ́nà láti yanjú wọn káwọn náà kọ́ kóra wọn dàsọ àwọn ọmọ àwọn ọmọ àrígbé àwọn ọmọ bú tí wọ́n lọ ṣe sọ láti láago mẹ́wàá àárọ̀ wọ́n ti wá ní ẹ àwọn kan náà tún wá o ṣíyà tún làwọn náà gbogbo oríkì gbogbo òranù níbo ní ìmọ̀ àgbà wọlé sáwọn ọmọ olórí bùlà. Islam gidi ń bẹ́ẹ̀lẹ̀ ẹ̀mí kọ́ńpa rẹ̀ ètò ẹ̀fì sórí ibú rọrùn lẹ́yìn ọmọ wa dì mú. táwọn olórí ibú bá láwọn ṣe sọ̀láàt láwọn ṣí àyẹn tí wọ́n bá bá sọ̀láàt débi asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ṣí àyè sálámà. wọ́n kàn mọ́ wọn wọn ó fi lórí tan ìgbà tó wáyé kọ́ sálámà ọkọ̀ sí báyìí. èyí ń tẹ́ sálámà sálámà àwọn ó di sọ̀ntorí di eléyìí gbogbo òrégbè ìkọlù ọlọ́wọ́ bá ní ká wáyé wá sí ẹsẹ̀ sì tẹ́fì sórí ilé ẹsẹ̀ sì tẹ́fì là ọlọ́wọ́ bá kó jẹ́ sórí ilé kó jẹ́ àlà torí di eléyìí báyìí iṣẹ́ gbogbo wa ni o káwọn náà ká fi àtìlẹ́yìn wa hàn ìlú kan ṣoṣo tí ń lo ṣẹ̀ríà ọlọ́ọ̀nù níìsì so àwọn olórí ibú kan wọ́n tún wá sọ pé àwọn ṣe pa ṣíà kan ṣíà kìnnì tẹ́lẹ̀ náà gan tí ìbá ó ti yẹ kó jẹ́ pé gbogbo àgbáríjọ mùsùlùmí àgbáńlá yìí ti ṣèpàdé pé ṣé àìsè mùsùlùmí wàláhì tàláhì torí kí ni ẹni tó sọ pé alukur'an ti ń bẹ lọ́dọ̀ wọ̀ pé ṣàṣọ lè jẹ́ mùsùlùmí ẹni tó sọ pé gbogbo súnà tá n ka irọ́ ni ṣó lè jẹ́ mùsùlùmí ẹni tó sọ pé gbogbo sàbí ànábì káfíìrì ni wọn ẹ̀rọ àkùnrin ṣó lè jẹ́ mùsùlùmí but wọ́n ẹ̀ àwọn amadíyà tí gbogbo wa ń sọ pé káfíìrì káfíìrì ni wọn kódà wọn ò ṣètò ṣíà àmọ́ ńgbà táwọn ò ńkọ́ sẹ́wọ̀n pé nìsín wọn ò bí amadíyà kan dá wọn ò bí ìyá rẹ̀ dá tí ó kún lọ mọ́kà pé amadíyà lò wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ni kí ni káfíìrì wá dé mọ́kà. ẹ sì ń pa àwọn sọ tẹ́tẹ́tẹ́ pé amadíyà ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni torí kí torí pé wọ́n sọ pé anabi mi bẹ̀rẹ̀ yẹn anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n takò alukur'an wọ́n takò sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ẹnì kẹ́ sì takò méjèèjì kọ́ sẹ́kù mùsùlùmí ma. torí délé yìí gbogbo ọ̀dọ́ wa ká sọpọ́tì dáadáa ká takò àìdáa. níjọ́ tó bá ti rí tó yẹ pé ọmọ kan ní ṣíà ló ń fẹ́ aburú ni o aburú ni ẹnìkan wàá wà ní ọ̀sán gangan yóò máa bú ìyá ńlá wa Aisha ipe sí wọ ọmọ pé Aisha ọmọ aná ni a ah! a'udhu billahi minash shaitani orí bútótó kọ fẹ́ẹ́ sí tí wọ́n bá ti fẹ́ di ṣíà nínú ṣàádà tí wọ́n ṣàádà orí ibú tí ó fi do lórí ibú ó ní pé òun tún jẹ́rìí o yọ kọ́kọ́ kó ń jẹ́rìí pọ́lọ́ ọ̀kan ṣoṣo ni òun jẹ́rìí pé anabi sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni òun tún wá jẹ́rìí pé ali wàlí ọlọ́ọ̀ni òun tún wá jẹ́rìí pé abubakar àti umar àti aisha wọn bẹ́ẹ̀ nu náà báyìí. a'udhu billahi minash shaitanir rajim láwọn olórí búburúkú torí délé ọ̀dọ̀ wọ̀ zina ní kùlàlà ìyẹn ni pé nìsín èèyàn kẹlẹ rọbìnrin kan ní ìsìn lẹ́yìn jùmọ àpé ah ah òwú mi o masha allah mo sì fẹ́ fẹ́ ọ fọ́sẹ̀ kan ṣíàánú wọ́n ń pè ní zawajul muta ìgbéyàwó ìgbádùn ọwọ́ afẹ́ fọ́sẹ̀ kan kò sí ntọ́kàn kò bá lóyún kó bímọ ọ̀gọ́ ní kankan fọmọ sí kí ó sì rọ lọ lọmọ ẹ mọ̀ pé aṣẹ́wó special nu iṣẹ́ aṣẹ́wó special ìníṣíà ń ṣe wọ́n ní atúlẹ̀ fi ọmọ polówó ọmọ rondo sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wọ́n rí pọ̀ ọmọ ọdún méjì wọ́n rí pọ̀ ọmọ ọdún kan bẹ́ẹ̀ bá gba sí àlàyé gbá yóò ṣe dànù wọn lọ́mọ rondo tí ò ṣe bá sùn wọn láwọn kan máa fi itan rẹ̀ ra bí àwọn ni àwọn máa fi itan rẹ̀ ra bí àwọn so àwọn tún lè fẹ́ ru rẹ̀ náà láti fọ́sẹ̀ kan fọ́sẹ̀ méjì àwọn olórí ibú sẹ́yìn náà gbà kọ́ fọ́mọ ẹ̀yìn bá tó ń torí délé ọjọ́ bó ṣe jẹ́ torí ẹ̀ máa awé láwọn àdé ọ̀túnmọ̀ sí pé mùsùlùmí lèèyàn àwíláwà ni ó túmọ̀ sí pé islam tọ́lọ́ fi rán anabi lèyàn ṣe rubbish nonsense àwọn sọ pé sọ láti táwọn ṣe èrè ni ó dìgbà tí lè máàmù tí ò ní dé bá dé wọ́n ní gbogbo zakati táwọn yọ èrè ni ó dìgbà tí ìmáàmù tí ò ní dé bá dé hajj táwọn lọ àwọn kan lọ lajú ni ó dìgbà tí lè máàmù tí ò tí ì dé tó dé ìmáàmù rọwọ ni ọwọ adì eléyìí jẹ́ ti ṣe jẹ́jà rẹ̀ adúpẹ́ fọlọ́n lọ́kàn nínú ẹni tí ń tẹ̀lé sunna anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo baba baba kó kí sọmọ rẹ o ẹ kí sọmọ yín àwọn kan máa ń kówé ránṣẹ́ sí yàn látòkèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ máa ń gba àwọn àwé wọn yẹn pàápàá ọmọ tó bá kàwé sóbi àwọn tí máa ń kókò kúkò sórí Iran sì ń try gidigidi láti láti spread àti sọ àwọn èèyàn di ṣíà embassy wọn ní gbogbo country àwọn gangan gan ló máa ń tan gbogbo bàjẹ́ ká so ẹ kíyèsí àwọn ọmọ yín ìwé òwò wọn ń kà ta ni wọ́n ń bá rìn gan ìdínà tó fi jẹ́ pé gbogbo rẹ̀ pé gbogbo ranù tó bá wọlé kẹ́ tó fura ẹ̀rì kó ti lọ́mọ lẹ́yìn ẹ̀rì kó ti lọ́mọ lẹ́yìn bíi tàwọn ọmọ tí wọ́n ń ṣe tẹ̀kfìríyà táwọn náà lọ kóra wọn jọ ṣe sọ̀láàtì láago mẹ́wàá àwọn tó ń pe bàbá wọn kèfèrí ìyá àwọn kèfèrí ọba mutẹ̀sùbá lọ kèfèrí ọba fi síbi jẹun kèfèrí ọba ọgbẹ́ náà kèfèrí àwọn òpónú sì ń fa agbó ọwọ́ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ wọ́n sì ń lo asset tí wọn ti kèfèrí bá náà eléyìí ò tí ì wọnú kèfèrí lọ́dọ̀ wọn tó gbogbo ọlọ́run alẹ́ ẹni tó bá nírú wọn náà lọ́mọ ẹ kìlọ̀ fọmọ yín o ọfẹ́ bẹ̀sìn ọlọ́run jẹ́ kò sì ní daka pé létí yín lẹ́sìn ọlọ́run ti ń bàjẹ́ ìmọ́lẹ̀ ọ̀jáde gba létí yín òkùnkùn lọ́n jáde gba léyìn ọlọ́run kó tún wá sí kó ràn wá kó túnbọ̀ sí àtìlẹ́yìn fún sunna anabi muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n kó dójú ti àwọn ọ̀tá sunna kó dójú ti àwọn olùrànwọ́ lọ́wọ́ kọ́lọ́n ọba kó gbé wa jẹ́rí àwọn ọ̀tá wa kára ti pé nùtọ́nà fi máa ń sànù ẹ̀rọ ẹ̀ tó fi máa ń gbàdúrà wọn wọn náà ní pípọ̀ ní ṣíṣe asọ́láàt fún ọ̀gá wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́wà àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ gan àwọn náà ṣe asọ́láàt fún ọ̀gá wa yìí sallallahu alayhi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم انصر من نصر الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم انصر من نصر الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم انصر من نصر الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه